tó tó arére bí sáà ìkẹ́kọ̀ọ́ ọdún tuntun ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n la fi ń lọ́ọ̀gùn fún gbogbo òbí àti alágbàtọ́ tí wọ́n ná ní ètò ẹ̀kọ́ tó yanrantí Hamdalat International School ọ̀fà ní ibùsọ̀ ìmọ̀ tí ò lẹ́gbẹ́ tó tún ń ṣàkóyawọ́ ètò ẹ̀kọ́ tí ò lẹ́jà ń bákan nílànà ọ̀tún Hamdalat gbogbo èròjà ìkẹ́kọ̀ọ́ tọmọ fi mọ̀wé jẹnú jinlẹ̀ dẹni òkè téńté láàrin akẹgbẹ́ wọn ló ti wà ní sẹpẹ́ bìbà kí ajá àbálẹ̀ ètò ẹ̀kọ́ tuntun tún gbéra sọ lẹ́yẹ ọ̀sọ́ka Hamdalat yàrá ìkẹ́kọ̀ọ́ tún gbààyè yàrá ìkàwé àti yàrá ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n kún fún onírúurú máa hamdala ilé ìwé tó jágudugbẹ̀ nídìí ẹ̀kọ́ èdè faransé larubawa abínibí àti gẹ̀ẹ́sì láríjà àwọn jìnmí olùkọ́ àkọ́mọlédè bí iye kan ẹni lẹ́gbìnrin lẹ́gbìnrin làwọn ọmọ wọn ń fojoojúmọ́ ayé tó kùránì sínú ọpọlọ hamdala ẹ wá gbọ́ ìsọ̀rí ìsọ̀rí lẹ́tọ̀ ẹ̀kọ́ crèche ni pre-nursery primary tàbí kọ́lẹ́ẹ̀jì dé lẹ́fẹ́ fọmọ yín ni àbí bọ́dìn ẹ dà gírígírí lọ gba fọ́ọ̀mù ní hamdalat international school Hamdala avenue àtàrí layout south ọ̀fà ní ìpínlẹ̀ kwara kí ètò ìgbaniwọlé tó ń lọ lọ́wọ́ tó kásẹ̀ lẹ̀ hello hello wọn zero eight zero six seven seven eight three nine nine four tàbí zero eight zero nine four four zero five five seven seven ìtàkùn ayélujára www.hamdalaschool.net hamdala international school ọ̀fà àṣìwájú ni wọ́n.